AAA fàájì ọ̀sán òun ni ètò tó balẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín Orísun tẹlifíṣọ̀n ó yẹ kí ẹ mọ̀ pé ní Orísun tẹlifíṣọ̀n ohun ọ̀tọ̀ pẹ̀lú àrà ṣé àṣà ni ṣé èdè ni pàápàá àwọn ọ̀rọ̀ wa tó jẹ́ pé kí ni o oyinranti tó túmọ̀ sí pé akọ́ṣẹ́ àmọ̀ṣẹ́ dojú àmì Orísun tẹlifíṣọ̀n ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ àwa gangan ni kí ni o àwa gangan là ń jẹ́ ọlọ́tọ̀ ẹ wo àwa gangan báyìí òun ni àgbà nítorí pé kí ni ohun gbogbo tá a bá ń gbé wá lójoojúmọ́ ọ̀tọ̀ ni ọ̀tún ni pẹ̀lú kí ni o pẹ̀lú àrà ó ní mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà wípé hey orísun àtẹ̀mí àti yín orísun wa kò ní gbẹ ẹ wò ní èyí àlejò gidi kan ni mo bá yín gbé wá ẹni tẹ́ ẹ̀ tiẹ̀ lérò ẹni tẹ́ ẹ̀ fọkàn sí ẹni tó jẹ́ pé ní tòótọ́ ẹ ti ń gbórúkọ ẹ̀ nígboro ayé ẹni tó jẹ́ pé lẹ́yìn ìgbà tẹ́ bá wo àwọn eré yín tán tàbí yálà kó jẹ́ pé kó tó di pé ẹ wo eré yẹn rárá ẹ ti rí orúkọ yẹn pé Azeezat Shoromú Azeezat Shoromú ó ní àlejò tí mo bá yín gbé wálé ni ò tẹ́ bá ń gbọ́ women are taking over à ń ṣe kí ni àti ẹ ti gbàjọba kò kí n ṣe pé à ń taking over à ṣe kí ni o à ti gbàjọba ìwọ tó ojóbìnrin ṣé kò ṣe pé ẹ̀ ń sùn à ẹ jí o ẹ má sùn o ẹ wo Azeezat Shoromú ó ti ṣe kí ni o òun ti jí kò tiẹ̀ sí nǹkan tó ń jórun àlejò ẹni mo gbé wá fún yín ní èní ṣùgbọ́n kó tó di pé mo fi ojú àlejò mi hàn ah ẹ tiẹ̀ jẹ́ kí n kíra mi ṣe ṣe bí mo gbàgbé ni owó ṣadé lórúkọ tèmi ọmọ ilé ọmọọba tó máa ń tẹ̀ jẹ́jẹ́ ajẹjẹ́ àtẹ gírígírí ọmọ ìlú tí ò fẹ́ kó tó àwọn tó ń bá mi gbé àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ wo aṣọ tó wà lọ́rùn mi lẹ́yìn Orísun tẹlifíṣàn ìbílẹ̀ vogue ló tún kàn ọ́ tí ò ti ń ṣe aṣọ ìbílẹ̀ vogue kò kì í ṣe gidi bákan náà gbogbo àwọn ẹ̀ṣọ́ ọwọ́ mi ẹ̀ aago ni lọ́tún lọ́sì ẹ wo demi underscore accessories àwọn ni wọ́n ń ṣe mí lóge. bákan náà ṣẹ̀rí tẹ bá fẹ́ bá mi pàdé ní Instagram owó of Lagos ṣe wá rí oní gbogbo ẹ̀rọ ayélujára pátápátá ẹ̀yẹ ṣáà máa tẹ at Orísun tẹlifíṣàn wọ́n á fẹ́ kẹ́ ẹ̀ farabalẹ̀ ṣùgbọ́n kó tó di pé mo fojú àlejò mi yàn yín àtẹ̀mí àti ẹ jẹ́ ká lọ gbádùn orin alákọ̀ọ́kọ́ látẹnu sinmi orin ẹlẹ́ẹ̀kejì látẹnu wàndẹ́kọ́ orin ẹni mo fẹ́ kẹ́ ṣe kí ni o orin ẹni mo fẹ́ gbádùn ìgbà tí mo sọ pé wàndẹ́kọ́ àṣẹ mo fẹ́ kọ́ mi ò kọ́ fún yín wọ́ndé fúnra rẹ̀ tó kọ́ lẹ́ máa ṣe kí ni o ẹnu ẹ̀ náà lẹ́ ti máa gbọ́ ó yá ètí àjókè náà mo ń bọ̀. ẹ kúlé ẹ kẹ́wọ̀ padà sórí ètò wa ètò yín fàájì ọ̀sán lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn mo sọ lẹ́ẹ̀kan mo nígbà tí n bá padà dé mo ní màá fi ojú àlejò mi hàn ah hey intanet tún kọ́kọ́ fojú àlejò mi hàn yín ẹ jẹ́ kọ́kọ́ bọ́ọ̀s bubbles yín náà àkọ́kọ́ àlejò tí mo gbé wálé ni obìnrin ni hey obìnrin ni mí mo pé lọ́lá obìnrin ni mí mari máa ń ṣoge ọ̀dọ̀ àtijọ́ láti ẹ̀kọ́ ni mò ń lọ lẹ́nu ọ̀dọ̀ àlejò mi Azeezat Shoromú òní ni ń lọ tó jẹ́ olùkọ̀tàn táwọn olóyìnbó máa ń pè ní playwright ó tún jẹ́ producer bákan náà ó tún wá jẹ́ òṣèré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tẹ máa ń wò yẹn tẹ bá ń fara balẹ̀ tó bá parí eré yẹn máa ní ẹ movie written by Azeezat Shoromí gbogbo ẹnu mo fi sọ fún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù tẹ máa ń wò ní ó jẹ́ pé Azeezat ṣòro mú òun ló kàn wọ́n kí lọkùnrin ṣe tóbìnrin ò tí ì ṣe obìnrin kan tiẹ̀ ti ń ṣe bẹbẹ ju ọkùnrin lọ ó ní mo ṣe sọ pé women are taking over àlejò mi arábìnrin Azeezat ṣòro mú ẹ bá mi kí àwọn ará lé. ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi orúkọ mi ni Azeezat Ṣòròmú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí bí ọ̀rẹ́ ní kò sùn ọmọ kò rẹ́ ní kò sùn ni mí ah, mo jẹ́ olùkọ̀tàn then mo produce movie then mo tún jẹ́ òṣèré orí ìtàgé. ẹ ti gbọ́ ọmọ kò rẹ́ni kò sùn ọmọ bí òrẹ́ ní kò ní sùn ìgbà tó bá ti ń kọ́ ọ̀tàn yẹn òwe bí òwe yìí ó ti mọ́ wọn lára òun lọ́ ṣe wọlé tó fi ra fi yẹn ṣe kí ni wọ́n fi kì í káàbọ̀ tó ẹ farabalẹ̀ yín olólùfẹ́ Azeezat Shorunmu ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ sódà tí ẹ bá dé gbòòrò ayé táwọn kan bá lọ sọ pé náà true náà lie ẹ̀yìn amúbárò yín jáde ibi tẹ̀ kọ́ sí wíyẹ dẹ̀ wà nílé báyìí ẹ mú fóònù jáde kẹ́ rìkọ́ọ̀dẹ̀ tẹ bá dé gbòòrò ayé ẹ play back wọn pé ah irọ́ nìkan tó sọ nípa Azeezat yẹn wá wò wá wo interview tó ṣe lórí Orísun television? so ẹ fura balẹ̀ kẹ́ ṣe kí ni kẹ́ gbọ́ ní ẹyọ kọ̀ọ̀kan àlejò mi Azeezat Shorunmu a ti mọ̀ pé olùkọ̀tàn ní ṣùgbọ́n báwo gangan ni ìrìn àjò yín ó ṣe di ẹni tó ń kan ìtàn títí di òní nígbà tí mo join industry ní 2019 ìyẹn ní ṣe one school of drama school Fúnkẹ́ akindele. so bàdẹ ṣe ṣe tán ẹ mọ̀ tó bá ti tú wálẹ̀ pàtì graduate. ètò túmọ̀ sí pé ọ̀dọ̀ Fúnkẹ́ Akíndélé lẹ ti kọ́ṣẹ́. yes ma so tó tú wálẹ̀ everybody come and find square root ẹ̀ so ńgbà tí mo ṣe tán tí ò dẹ̀ sí pé àwọn èèyàn fẹ́ pè ẹ́ síṣẹ́ fún wáátì oníkálukú ló ní student tiwọn àwọn ẹlòmíì náà wọn láwọn tán ń lò so mo á rí mo á meet um, ọ̀gá mi kejì which is um, Délé Ògúndípẹ̀ wọ́n ti wà ní America nsìn so mo join Fusion Concept so Fusion Concept yẹn ṣáà ni mo ti wà a máa ń ké gbìyànjú ọ̀tẹ̀ then our very discipline, níbẹ̀ when it comes to àwọn àṣàmọ Yorùbá a máa ka gbogbo òwe and a máa ṣe stage kìíní dáadáa ń bẹ̀ so ibẹ̀ ṣáà ni mo ti feel pé acting yìí nìkan ó dàgbé kò ní jẹ́ kí èèyàn really tètè grow so mo fi wá rò pé ah pé script writing mo wá sọ fún gàmí pé ah mo lẹ́bùn pé kí n máa kọ nǹkan torí ngbà yẹn náà ta máa ń kegbì yan tẹ ọmọ ní ká á bi almost like fifteen pages tó bá ti dijọ́ kejì máa ti gbé sórí so mo kàn sọ fún ọ pé mo nífẹ̀ẹ́ sí kí n máa kọ script ọ́nìyà o ò lè kọ script writing ò ń ṣe nǹkan tó easy bẹ́ẹ̀ nítorí pé ngbà yẹn àwọn alágbára ló ń kọ script so Délé Ògúndípẹ̀ which is ọ̀gá mi kejì wọ́n ṣáà fún mi ní opportunity pé kí n lọ kọ Adébọ́lá which is patuane àti Fúnkẹ́ Akíndélé àti ọ̀dọ́dún ló play lead role ní yí ẹ̀ yẹn so wọ́n ti ṣe patuane already wọ́n wá fún mi ní apá kejì pé kí n lọ kọ so ibẹ̀ ni mo ti rí pé script writing yìí ibẹ̀ mo ti develop ẹ̀ nígbà tí mo dẹ̀ kọ́ náà tó tọ́ ó gba àwọn àgbààgbà òṣèré tó wà ń bẹ bíi ọ̀dàdé Yínká Quadri àtàwọn ní àtàlùkọ script tí wọ́n lò kọ́ so ìyẹn gangan ló fún mi ní inspiration tí mo ṣe feel pé ah this thing ó dàbí pé ọlọ́run gbà fún mi nípa ẹ̀ so it's like a talent ẹ̀bùn ni so kò ṣe pé yàn kan dídí kọ mi pé àbá ìlọ́ṣẹ́ ń kọ script but ẹ̀bùn tọ́lọ́run fún mi òun ni mò ń lòdì ní. Hmm. àjẹ́ pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yín tẹ́ fi di ẹni tó ń kọ ìtàn ní èní ìní. lásìkò tẹ́ ti wá ń kọ ìtàn yìí ìtàn mélòó gan-an lẹ ti kọ tó dẹ̀ ti jẹ́ pé ó ti di àgbéléwò tí gbogbo ojú tí wọ́n ti rí. Ah, ẹgbọ́n tí mo pe ha ah, <laughs> like ó pọ̀ because mo mo ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn tẹ́mi gan rántí pé ẹ dárúkọ àwọn tí ẹ rántí fún wa. ok èmi ni mo kọ um, President Kuti hmm. which is the first Yoruba movie to wọ two million views hmm. and it's a very big project. Aziza Soromo in the building. <laughs> I wrote President Kuti I wrote Return of Kesari I wrote um, um, Jugunu. I wrote Seven Bullets, produced by um, Mercy Aigbe. I wrote Mary produced by Fete Abalogun. I wrote Ama Aramide Agbofiro, produced by Oyita. I wrote Jugunu Ijebu. I wrote Asiko. I wrote so many things that I can't even remember that pé emi gan ni mo kọ mo mọ pé gbogbo àwọn iṣẹ́ tí mo kọ dárúkọ fún yín àwọn iṣẹ́ ńláńláńlá ni then mo dẹ̀ ti kọ script náà fáwọn obìnrin ká kọ ju yìí so many people like that tí mi ò tẹ̀lé rántí lè ti kọ ìtàn fún ah ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ló wọ president Kuti ah president Kuti ẹ wo àdúrà àwọn nǹkan tí wọ́n dárúkọ ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin tẹ́ ń wò mí nínú ilé ìwọ náà lẹ́bùn ìwọ náà dìde kó gbé bọ́dì kí ni nǹkan tó lérò kó lè ṣe àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé àwùjọ tẹ́ ẹ wà ẹ̀kọ́ kan méjì mẹ́ta ó wà ń bẹ̀ tẹ̀lé kọ́ ṣùgbọ́n àwùjọ tẹ́ ẹ wà yẹn ṣé àwọn tó jẹ́ pé wọ́n lè ran ẹ̀bùn inú yín lọ́wọ́ láti buyọ̀ ni. ẹ jẹ́ kí n máa bá ìbéèrè mi lọ mi ò tí mẹ́rin débẹ̀ yẹn. ìbéèrè mi kẹta òun ni eléyìí a wá rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn tó ń kọ ìtàn ọkùnrin ló pọ̀ láti bẹ̀rẹ̀ gan jẹ́yìn nìkan lóbìnrin ni tó ń kọ́. ìgbà tí mo máa bẹ̀rẹ̀ ń gbà yẹn tí mo ní ẹ̀bùn pé kí n máa kọ̀tàn tí wọ́n dẹ̀ fún mi ní àyè ọ̀gá mi yẹn fún mi láyè kí n kọ Adébọ́lá Ọmọbaba two so ìgbà yẹn ìyàwó ọ̀gá wa kan Muideen Sasilo Abibat ni orúkọ wọn ni wọ́n jẹ́ so àwọn nìkan ni obìnrin tí mo feel pé wọ́n ń kọ script so later ni mo ṣe wá mọ àwọn ọ̀gá mi mi like until Aunty Allwell táwọn ọ̀nà tẹ́ pé script náà làwọn náà fi dìde tó fi develop everything so kò ń ṣèmi nìkan ni obìnrin tó ń kọ script but ní generation wa ẹ mọ̀ a whole lot of people tá a fẹ́ wá sí industry bí rèmi like acting yẹn ṣáà ni ọmọ fẹ́ mú lógo because script ò ń ṣe nǹkan tó easy láti kọ àìmọye ìgbà mi tẹ́pọ̀ wá fẹ́ kọ script mi orí fífọ́ oríṣiríṣi ló wà máa ṣe because ìlọsíwájú fíìmù àti àṣeyọrí fíìmù àti bóyá pè ní bóyá àdúrà ìkan nínú ẹ̀ wà lọ́wọ́ script writer so tí script writer bá kọ òṣì tó bá ṣe fíìmù yẹn máa kọ́ béèrè pé kọ́ tó bújú rẹ̀ tán kan pé wèrè owó ló kọ script yìí so anytime tí mo bá ń ṣiṣẹ́ máa ń ṣàì láti máa mú kinní yẹn sórí pé you are as good as your last script eléyìí tí mo kọ mo fẹ́ tún good ju èyí tí mo kọ yìí lọ so i think that was one of the reasons then tó jẹ́ kí n really tẹra mọ́ pé ah my generation my set are doing different things let me just do something different so ṣẹwárí script tí mo kọ yìí ó wà lánàá nǹkan mẹ́ta fún mi number one kò easy kí èèyàn sáré dé industry kó sáré máa rí owó pé ah o lè act fún ten years gan tẹ́ pé wàṣí máa ó sì pé ọmọ fẹ́ kọ́kọ́ ní face and everything yes so script writing tí mò ń kọ ó jẹ́ kí n tètè rí owó nínú iṣẹ́ yìí pé ah bó tiẹ̀ yẹ pé ńgbà yẹn ńgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ wọ́n máa fún ẹ léye tó bá ń wọ̀n ẹ lọ́mọ èyí tó bá ń wọ̀n lọ́ máa fún ẹ nítorí pé wọ́n ì tí ì really mọ ẹ̀bùn wọ́n ì tí ì mọ capacity ẹ̀ wọ́n mọ nǹkan tó ní so as time goes on tọ́wá ti rí everybody is now doing it like okay ló ló fẹ́ gbà lọ́wọ́ mi so iṣẹ́ script writing yìí ó fún mi ní àyè láti tètè rí owó nínú iṣẹ́ yìí tí kò dẹ̀ kí easy fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ join industry ẹlẹ́ẹ̀kejì ó ṣí ọ̀nà fún mi láti fún acting career because if i'm walking around and people just know me like ah ìwọ máa ń búyàn script writing ó lànà fún mi láti fún acting mi náà because tí n bá kọ script tán máa ń bẹ àwọn producer àbí ẹni tí mo kọ́ fún ká ah, ẹjọ́ mo fúnra mi ní sìn mẹ́ta tí mẹ́rin tí márùn so with that i will not need to beg anybody pé ẹjọ ẹ lò mí fún and another thing nobody will even take advantage of me because gbogbo nǹkan tó máa ń lò láti fi lò fáwọn èèyàn pé mo fẹ́ ṣe fíìmù mo fẹ́ ṣe fíìmù ah, ó wà ní ìkáwọ́ ó wà ní ìkáwọ́ mi then ẹlẹ́ẹ̀kẹta scriptwriter ó tún wá fún mi ní àpọ́nlé gẹ́gẹ́ bí obìnrin so when i tell people i'm an actress and ẹlòmíì tó ti mọ̀ pé olùkọ́tà ni mi ó máa ń mú they used to look at me in a one unique way pé ah so ilé ilé ìjókòó ó lè máa kọ and ní orí script writing yìí mo ti gba ọ̀pọ̀lọpọ̀ award lórí àti nomination ìtí mo win àti tí mi win but further fact pé wọ́n ti ẹ̀ nominate mi gan àṣeyọrí kan ni mo ti gba best breakthrough movie writer of the year best project writer of the year yeah. best script writer of the year so ó jẹ́ nǹkan ìdùnnú fún mi pé mò ń ṣe nǹkan yìí. òun hmm. lẹ ti gbọ́ yẹn wọ́n ní àwọn ti gba award táwọn yorùbá máa ń pè ní àmì ẹ̀yẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà hmm. ó dẹ̀ tún fún wọn ní àǹfààní ẹ mọ̀ pé wọ́n sọ nǹkan pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ acting gangan ló ń wọ àwọn wọ́n ní ṣùgbọ́n nígbà táwọn rí pé akíní yóò rọrùn àwọn wá ní àǹfààní láti máa kọ ìtàn ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti ń kọ ìtàn yẹn ó ti wá fún wọn ní àǹfààní láti máa kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré tó ìbéèrè mi tó wá kàn ní eléyìí ṣé ìtàn tẹ́ ń kọ ṣé kò lọ bó ṣe yẹ kó lọ mọ́ ni lè fi ti wá di ẹni tó ti wá ń produce movie. Um, àkọ́kọ́ náà ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọ ìtàn mi tí màá produce movie because mo ti kọ as a scriptwriter now bóyá be like eight years but as a, an actress so mo ti lò bí fourteen years lọ lọ́dún yìí báyìí so ìgbà tí mo ti ń kọ tàn ẹ́ mọ̀ pé téèyàn bá tí olùkọ́ tó bá ń kọ ìtàn lọ́wọ́ ó rí picture just like the director bí olùdarí náà ṣe máa ń rí ó mọ nǹkan tí mo bá ń kọ script mo máa ń give details tẹ́pẹ́ anybody tó bá fẹ́ ka script yóò ti hàn pé eléyìí ó dà pé wọn ò lówó eléyìí lówó aṣọ tẹ́lómi wọ̀gàn mo máa ti describe ẹ̀ sínú story so my work is more or less like a director pé mo ń direct movie so mo mọ everything nípa movie production so ìgbà tásìkò that feel like pé ah kíní yìí ó ti tó mo dẹ̀ fi pé mo fẹ́ produce movie so mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní produce so bí mo dẹ̀ ṣe wáyé ìná ṣì máa padà gbọ́ pé bóyá mo ti di movie director just like Aunty well and every other scriptwriter Uncle Sharafa Adin, um, Olabode and some of my colleagues sọ pé um, script writing náà làwọn náà fi bẹ̀rẹ̀. So as a script writer, o ní advantage láti jẹ́ olùdarí because o picture nǹkan tí director gan máa so director àti olùkọ̀tàn olùdarí àti olùkọ̀tàn wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni so bó ṣe jẹ́ nìyẹn. Hmm, níbi tápọ̀ àfúrò bíi ogún ọdún sí èní kí ni ìpinnu yín lórí àwọn ìtàn tẹ máa ń kọ yẹn kí nìkan tó máa ti jẹ́ bí ipa tí ọ̀pá bóyá bí ìran tẹ̀wọ̀n fi tọ́jú lórí ìtàn kíkọ. mo kí mo sàn kankan fún yín lẹ́ẹ̀kan yẹn pé anytime tí wọ́n bá ń kọ script mo máa ń ní this mentality that you are as good as your last script so there are some script mo kọ tẹ́ pé wọ́n le gangan gangan fún mi ó tiẹ̀ táwọn kan tí mo ń kọ lẹ́nujọ́ mẹ́ta yìí so nísìnyí gan mo máa wà picky when it comes to script writing because there are some things tí wọn gbọ́dọ̀ bá pé àṣìwọ̀ ló kọ rédèrèdè so mo máa ń try láti rí i pé gbogbo nǹkan tí mo kọ ó yàtọ̀ sí nǹkan tí mo ti ó tún máa ju nǹkan tí mo ti ṣe tẹ́lẹ̀ lọ so in the next twenty years mo fẹ́ ríra mi ní one of the best script writer in Nollywood then another thing mo fẹ́ jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn tó ń bọ̀ lẹ́yìn pé ah o rí eh, Asisat ni ó máa ṣe fíìmù ó máa kọ script writing eh, ó tún ó tún act movie then ó tún ti di olùdarí because very soon mo máa di ẹni tó ń darí movie lẹ́yìn náà máa wà very proud of ẹ bá ti rí mi <laughs> so and I want to let people know that pé kò really ṣe pé o kò wá girigiri ló fẹ́ fi ṣe so self dignity and my respect òun nìkan tó mú mi jẹ́ obìnrin tí mo dẹ̀ fi yàtọ̀. tó àlejò mi ṣì wà níkàlẹ̀ pẹ̀lú mi ẹ jẹ́ ká jọ dókè lọ́ngbà tá a bá padà dé ẹ̀ tí wàá gbọ́ nǹkan díẹ̀ lẹ́nu àlejò mi kó tó di pé wọ́n lọ lórí ètò. ẹ kúlé ẹ káwọ́ padà sórí ètò wa ètò yìí fàájì ọ̀sán fún gbogbo ẹni tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ lórí ètò fàájì ọ̀sán lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣọ̀n àlejò tí mo gbé wá òun náà ni Azeezat Shorunmu tó jẹ́ olùkọ̀tàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ fíìmù tẹ̀ ń wò yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló jẹ́ wípé Azeezat Shorunmu òun ló kàn wọ́n ẹlẹ́ẹ̀kejì òun náà tún wá jẹ́ actress ẹlẹ́ẹ̀kẹta ó tún ti kí ni o ó ti wá di movie producer tó tún wá fi ń jẹ́ pé láìpẹ́ láì jìnnà àwọn máa tó tún jẹ́ olùdarí eré bákan náà wọ́n sọ síwájú pé ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ táwọn olóyìnbó máa ń pè ní award ni àwọn ti gbà ìwọ tó jóbìnrin kí ni wọ́n tó ń ṣe atọ́kùnrin àti obìnrin wa ohun gbogbo táwa náà ń ṣe ibo ló ti gbé wá dé gbogbo nǹkan tó san wọ́n ní lẹ́yìn ìgbà táwọn ti bẹ̀rẹ̀ sí ní kọ ìtàn yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àti iyì ẹ̀yẹ ló ti mú fún àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ṣé kò kì í ṣe pé ààbò ló ń kó báyìí. àlejò mi sì wà níkàlẹ̀ ẹ fura balẹ̀ kẹ́ ẹ tún gbọ́ ìbéèrè kan méjì mẹ́ta tí mo ní fún àlejò mi Azizat Ṣòwòmú. ìbéèrè mi tó tẹ̀lé rèé ẹni ẹ ti bẹ̀rẹ̀ sí ní produce fíìmù wà tèwo lẹ́tì producer gbà written and produced by Azizat Ṣòwòmú. Um, mo sọ fún yín pé mo ti produce ọ̀pọ̀lọpọ̀ movie pé mo dẹ̀ mọ̀ nípa production in fact ibi tó ṣe kíní dé tí máa ń ṣe movie mi ò kí n máa coordinate máa pe everybody so òun ló ti jẹ́ kí film making yẹn ó wá jẹ́ nǹkan tó rọrùn fún mi so first movie tí mo produce ni ẹ̀tàn which is um, ẹlẹ́ẹ̀kejì ọmọ eléso ẹlẹ́ẹ̀kẹta pàṣẹ ẹlẹ́ẹ̀kẹrin 1990 ẹlẹ́ẹ̀karùn-ún our family ẹlẹ́ẹ̀kẹfà abiwa pẹ̀lẹ́ ẹlẹ́ẹ̀keje kòríkòsò èṣù ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀hàn òrìṣà ẹníwùmídé ẹlẹ́ẹ̀kẹsàn èrí ọ̀ràn ẹlẹ́ẹ̀kẹwàá ìkan mísìn níbẹ̀ ìwà ti rántí bí ọ̀rẹ́ ní kò ní sùn òun dẹ̀ ni kò yẹ kí n gbàgbé o because tí bá ti ń lọ sẹ́ni wíwẹ̀ báyìí àfi bí ẹni pé fìmì ẹnìkan mo ṣe rí láyé mi ẹni yídà ẹni yídà ẹni yídà ẹni because the story is not your normal story ó dẹ̀ wà unique so. so tá a bá wò dáadáa fíìmù bíi mẹ́wàá sí mọ́kànlá. yes mẹ́wàá Then I'm working on my next produ um, production next month. Okay. Fíìmù mẹ́wàá ò ní arábìnrin Azizat. Ọ̀dọ́mọdé ni Azizat Ṣòròmọ ni wọ́n ti produce apart from pé wọ́n jẹ́ olùkọ́ tán. Hey! Saki Azizat Ṣòròmọ ìbà rẹ o. Ẹ ṣe máa. Tó ìbéèrè mi tó tún kàn òun ni eléyìí. Látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọ ìtàn yẹn. Ṣé o ti láwọn ọmọ kan fẹ́ pé ẹ̀yin náà ti kọ́ pé à bóyá ìtàn lélẹ́yìí oh iṣẹ́ tí mo fẹ́ tó fẹ́ kọ́ ni ó yá máa bọ̀ ẹ̀ àǹtí àìsàn mo fẹ́ kọ́ṣẹ́ ètò kíkọ ó yá máa bọ̀ ǹjẹ́ a ti rí nǹkan tó jọ bẹ́ẹ̀. ẹ mọ̀ pé mo sọ wọn kan fún yín lẹ́ẹ̀kan yẹn pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọ ìtàn mo realize pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn generation wa wọn ò ní sùúrù wọn ò lè ronú wọn ò lè ṣe anything because iṣẹ́ scriptwriter ó ní ṣe pẹ̀lú ọpọlọ so nínú àwọn ọmọọṣẹ́ tí mo ti ní like mo ti ní bíi obìnrin mẹ́fà tó ti wá tẹ́ pé tabakọ̀ ti ṣe díẹ̀ tabá ní kọ́ lọ bírèkì iṣẹ́ wọ́n máa ní à ó le o ó le o ó le o ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá lọ mo ní àwọn méjì kan tó jẹ́ bíi ọkùnrin then àwọn yẹn serious ẹ̀ mo dẹ̀ lóbìnrin kan bọ̀ yẹn náà àìtí mọ̀ nǹkan tí o fẹ́ tẹ̀lé because ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so ọ̀pọ̀lọpọ̀ obìnrin àti bí ọkùnrin míì gan máa ń rí script writing bí iṣẹ́ iṣẹ́ kan tó ṣe gbòógì and lóòótọ́ ni ó ṣe gbòógì because ó gbọ́dọ̀ ní ẹ̀hàn ẹ̀hàn sùúrù number two ó gbọ́dọ̀ jẹ́yàn tó yẹ pé ó fi ara balẹ̀ ó dẹ̀ pé òun náà bí ní sùúrù yẹn náà tẹ́lẹ̀ tó gbọ́dọ̀ ní ọpọlọ nǹkan gbọ́dọ̀ wà lókè yẹn so ẹlòmíì kò lè ronú ẹlòmíì kò lè jókòó ẹlòmíì kò lè dialogue kò easy kí wọn máa dialogue ọ̀rọ̀ tí oníkálukú ń sọ tí wọn tẹ̀mí bá sọ tán àǹtí Ṣadé o olóòtú o ẹ sọ pé ẹ mú wá èmi náà dá padà hàn ní múlẹ̀ o kò easy láti máa sọ word to word nínú script àti bẹ̀rẹ̀ o ìwọ ló fẹ́ mọ bí script máa ti bẹ̀rẹ̀ o ibi tó máa parí sí báàrin ẹ ṣe máa wà ó dẹ̀ gbọ́dọ̀ make sure pé àtìbẹ̀rẹ̀ múfì ẹ gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn má fẹ́ lọ mi bí èmi sì èmi ò kí ń wo fíìmù bọ́tí má ti wo wọ́n sìn gbà mí màá kọ́ sí pé àmú gbọ́dọ̀ wo nǹkan tí movie fẹ́ yẹ so tí máa ń kọ story first first to ten sin mi mo máa ń make sure pé ó wà persuasive so that ẹni tó bá fẹ́ wò wọ́n máa pa kí ni mo fẹ́ wò yìí jẹ́ kí n jókòó jẹ́ kí n wò so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn fẹ́ kọ script iṣẹ́ tó lè dá ni iṣẹ́ tó lálùbáríkà iṣẹ́ tó ń fúnni níyì ni so ẹ mo wish káwọn tó ṣàwà lọ́ndà mi fún náà pé káwọn náà kọ́ lò ó fún nǹkan tó dáa. kódà lásìkò àtẹ̀síwájú bẹ̀rẹ̀ sí ní kọ ìtàn ṣé ẹ ní àdójúkọ kankan. rárá hmm. nínú script writing rárá because eh, ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ mọ̀ àzẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ script má ti kọ̀ tán má ti lọ sọ̀mí tẹ̀ má má retí pé kí producer yẹn pè mí pé kò tẹ̀lé wọn pé à kò sí ló kọ́ kò ṣẹlẹ̀ rí nínú career mi as a script writer so ó dẹ̀ jẹ́ nǹkan ìdùnnú fún mi pé à mo mẹ́rin kọ́ kínní yìí o wọn ò pè mí rí pé à òṣì ló kọ́ the least tó lè ṣẹlẹ̀ ni pé bí èèyàn kan sọ pé kí n bóun add sin fún èèyàn kan àbí kí n bóun jẹ́ kí sin àwọn èèyàn kan pọ̀ díẹ̀ pé torí bóyá torí owó tó fẹ́ san fún that particular cast but pé wọ́n wá pè mí pé à kò sí ló kọ kò ṣẹlẹ̀ ẹ̀ mọ́ those are one of the things tó máa ń fihàn ní the only thing tí mo lè fi pé ó jẹ́ àdójúkọ tí mo nígbà mi pé tó bá gbà wọn script ní ìwà tí mo rí pé lè ó tóbi ju òye mi lọ then i go on google màá make research ìgbà míì gan màá need láti lọ béèrè lọ́wọ́ àgbàlagbà wípé ah ẹ̀hàn ẹjọ́ báwo lọ ṣe ń ṣe kinní o báwo ni kinní ṣe ṣẹlẹ̀ o torí kò yé mi it's just like yesterday tí mò ń kọ script wọ́n dẹ̀ béèrè nǹkan pa unilag èmi ò dẹ̀ lọ unilag rí so i need to call one of my person mo dẹ̀ pé pé ah ah jọ hostel ìjọba mi dárúkọ àwọn kinní torí pé kò yé mi ni mo ṣe so àwọn àdójúkọ kéékèèké téèyàn máa ń rí nínú iṣẹ́ script tí èmi ti rí nínú iṣẹ́ script writing script writing nìyẹn because wọn pè mí rí pé ah ez ó kọ òṣì bí a torí ẹ̀bùn tọ́lọ́run fún mi òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ tí kò ń ṣe pé. tó o dà ní ìsìn ẹ ti ń produce ẹ̀yin náà ti di producer látìgbà tẹ ti ń produce ṣé ní àdójúkọ kankan tẹ wò pé ah ìdẹ̀ mọ̀ kí n ti má máa produce kí n ti rọra dúró sórí scripting yẹn nìkan. Ah, mo feel pé àánú ni mo rí gbà because there was a time like twice tí mo ti ní irú nǹkan tó máa ń da location òròǹgbà mi tí kò dẹ̀ da location mi rú because the first one was ìgbà tí mo fẹ́ shoot movie mi Kòríkòsùn Èṣù eh, it was during endsars so àwọn èèyàn ò fẹ́ jáde ìjọ monday tí gbogbo ẹ̀ ń lé lílé tí mo rí àṣẹ máa dàrú iṣẹ́ mi ò dẹ̀ yẹ rí tí má ti mú ọjọ́ so mo feel pé ah iṣẹ́ yìí kò lè possible gbogbo àwọn artist tó kàn ń dé bíi àǹtí Wùmí Tóríọlá ẹ̀hàn ẹ̀hàn ẹ̀hàn àǹtí ọpẹ́ gbogbo wọn ní AZ ah, oògùn tó lò àǹtí wùmí tó rẹ láti ẹ̀sán wọ ilé ìfún pé ah babaláwo tó ń bẹ ṣiṣẹ́ yìí wọ́n pé kó tẹ àwọn pé because kí èèyàn àwọn president ìlú ìkọ́pọ̀ àwọn pé káwọn jáde àwọn ti sọ pé àwọn ò ní jáde tó gbogbo wọn dẹ̀ gbúrùkù tì mí àjọṣe fíìmù kòríkòsùn èṣù yẹn pẹ̀lú pé bóyá jẹ́ pé ńgbà tó yẹ pé nǹkan tó ń jẹ́ nǹkan ìbẹ̀rù ó ń lọ nínú ìlú wa lọ́wọ́ tẹ̀lẹ́lẹ̀ kejì ìgbà tí mò ń ya pàṣẹ tí ọmọ mọ́mí wa kan tó ṣaláìsí wọ́n dẹ̀ wà lórí sẹ́ẹ̀tì mi tó dẹ̀ pa àwọn ni wọ́n play bleed pẹ̀lú mi pẹ̀lú òkúnnù so ìjọ yẹn ah mo rò bóyá gbogbo ẹ ti dọ́gbọ́ kó ṣẹlẹ̀ rí pé kí nǹkan even nǹkan sọ fún mi pé ah ẹ ò fẹ́ ṣe múvì o wọn ní tètè ká bẹ̀rẹ̀ ní seven kí n mújọ́ mẹ́ta kí n mújọ́ mẹ́rin iṣẹ́ mi ò ní yẹ kò ní dijọ́ márùn kò dẹ̀ ní dijọ́ kẹrin so torí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ṣe máa ń pè mí lẹ́nujọ́ mẹ́ta yìí pé báwọn báwọn coordinate movie mo dẹ̀ ti coordinate méjì already recently. ẹ tún ti hard yẹn mọ portfolio like ẹ ti bẹ̀rẹ̀ sí ní coordinate movie. yes ọjà So, lásìgbà tẹ̀ tí wàá ń produce yẹn lẹ́yìn náà ti ń coordinate ẹ ti ń kọ script apart from pé àwọn ọmọ tó ń kọ́ṣẹ́ script writing jẹ́ títí láwọn ọmọọṣẹ́ pé à èmi náà fẹ́ máa kọ́ṣẹ́ tíátà. no mi tí ni o torí wàhálà tó wà ń rẹ̀ àní mi dẹ̀ àwọn tó mọ̀ mí dáadáa Azizat àbẹ̀wà pẹ̀lẹ́ ni mí torí fíìmù àbẹ̀wà pẹ̀lẹ́ yẹn ìtàn ìgbésí ayé mi mo fi kọ́ torí àwọn nǹkan tí mò ń face nígbà yẹn so mi ò really like wàhálà so but tí bá rí èèyàn tó sọ mi pé òun nífẹ̀ẹ́ sí pé kóun máa ṣe fíìmù tí bá ti fẹ́ ṣe production mo máa ń pe irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn pé wàá ṣe báyìí then àwọn ọ̀rẹ́ mi tí mo ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ gbogbo fíìmù mi torí ẹ̀ tí bá fẹ́ tí bá mú script lẹ̀ wá wọ́n ní kékeré tó kú gbogbo èèyàn because mo fẹ́ favour gbogbo àwọn tí wọ́n láǹfààní láti produce àti láti rí opportunity tèmi ní orí ẹ̀ ní bọ́ mi tí ì ní skul bọ́ ti máa rí àwọn èèyàn kan bíi méjì tó bá sọ nípa ah mo dẹ̀ fẹ́ máa ṣe fi hàn ah, mi ò ní skul bọ̀ mo lè bẹ wá skul kan tó máa máa lọ àbí tèmi bá ti produce kì í máa pè é fún iṣẹ́ mi tó ń rìn jù. tó ó dáa ẹ jẹ́ kí n tún bèrè ilé ìkó lọ ní orí ètò fún gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n wò pé ah, èyí táwọn bá tí ì ṣiṣẹ́ aṣẹ́wó àwọn ò lè produce táwọn bá tí ì dọ́kọ́ wọn lè feature àwọn nínú movie ṣòótọ́. èmi fi hàn pé number one upbringing then number two ni kóbìnrin ní ìtìjú cause obìnrin tí ò bá ní ìtìjú inú industry yẹn náà ó lè fẹ́ bí èèyàn twenty á dẹ̀ máa rìn fan yangayanga ni o dẹ̀ ní kó sì débi tí ó ń lọ mo máa fi ọ̀rọ̀ ayé mi mo máa fi ṣe àpẹẹrẹ fáwọn èèyàn o ò nídìí láti bá gbogbo ayé sùn kọ́lọ́n tó gbé ẹ ga so industry tí mo dẹ̀ wà there are so many people náà ń bẹ tẹ́ pé wọn ò ṣèrànù tọ́dẹ̀ wà ń bẹ tọ́dẹ̀ ti jẹ́ èèyàn lẹ́nu o ò ní ìdàtí bá everybody ní nǹkan pọ̀ àwọn tó bá ti wà desperate pé o fẹ́ sáré débì kan gbùrùgbùrù ìwúrù kan bẹ́ẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀ so industry tèmi wà mi ò fẹ́yàn rí níbẹ̀ ẹ̀dẹ̀ lè lọ ṣe ìwádìí mi níbẹ̀ mi ò fẹ́yàn rí níbẹ̀ the only person tí mo fẹ́ tó jẹ́ ọmọ èèyàn tó gbajúmọ̀ uh, outside industry láti wẹ̀ and that one is even to marry self kí gbogbo ẹ̀ tó yíwọ́ so but ní industry yẹn mi ò fẹ́ anybody níbẹ̀ ní career wise acting acting um, um, career script writing mo yege níbẹ̀ mi ò fẹ́ anybody so ìwọ náà lè yege o ò nílò àti fẹ́ anybody kàn ní um, courage ní ìgbàgbọ́ have that your vision then the objective set objective ẹ pé nǹkan tí mo fẹ́ dà bẹ́ẹ̀ mi ṣe rí bẹ́ẹ̀ lé ni ìwọ náà lè padà rí bẹ́ẹ̀ lọ́la so tó bá gbọ́ pé bóyá ah bóyá zawa lọ fẹ́yàn ní dọ́sìn má rò bóyá torí pé mo fẹ́ jẹ́ èèyàn àbí torí mo fẹ́ di star àbí torí mo fẹ́ ṣe kínní mo ṣe lọ fẹ́yàn bóyá ọlọ́run kọ̀kọ̀ ìpàdé yẹn bẹ́ẹ̀ ni. ọlọ́run kọ̀kọ̀ ìpàdé yẹn. because akọ̀ọ́sọ́nà ni àwọn kan tó lè ṣẹlẹ̀ bóyá actor náà kọ́ máa sọ pé àwọn òṣèlú wá sórí ètò wá sọ wípé òun ò fẹ́ yàn rí ní ìmọ̀lẹ̀ tó lè mọ́ lọ́la kádàrá ò dẹ̀ ṣe yẹ. tó gbẹ́ngbọ̀n ẹ̀yin olólùfẹ́ Azeezat Shorunmu òun lẹ ti gbọ́ nípa ẹ̀yìn ó yá ẹ bá mi kí àwọn olólùfẹ́ yín ẹ sọ Instagram handle yín fún wọn bákan náà Facebook handle yín kẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin àǹtí mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin olólùfẹ́ mi ṣá kí n kó gbogbo yín pọ̀ nílé lóko lẹ́yìn odi mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ nífẹ̀ẹ́ mi ìfẹ́ tẹ́ ní sí mi ọlọ́run á nífẹ̀ẹ́ tẹ̀yìn náà ìdùnnú ò ní ṣubú ìdùnnú ò ní kúrò ní inú ilé yín ayọ̀ àtàláfíà la máa gbóòrùn bẹ́ẹ̀ ah, mo nífẹ̀ẹ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan-an and tẹ bá fẹ́ tún béèrè àwọn ìbéèrè míì kan lọ́wọ́ mi tí ẹ̀ láǹfààní láti lè béèrè àbí kí olóòtú béèrè lọ́wọ́ mi ẹ lọ sí instagram handle mi ní orí instagram at azizat showroomu underscore tẹ́bá tẹ̀ ti fi Azeezat Shorunmu sókè ó máa ti gbé Azeezat Shorunmu underscore yẹn ó máa ti gbé wá fún yín and lórí Facebook all hack account mi kan ẹyọ kan ṣì wà active so Azeezat Shorunmu Olúwatóyìn so ìyẹn ni mo ní ní orí Facebook on TikTok bí ọ̀rẹ́ ní zi bí ọ̀rẹ́ ní zi bí ọ̀rẹ́ ní. bí ọ̀rẹ́ ní kò ní sùn. tó ẹ̀yin olólùfẹ́ fàájì ọ̀sán ẹ ṣe púpọ̀ mi ò tí ì lọ ẹ jẹ́ kí àlejò mi dé àlejò mi tẹ̀sí dágbére fún yín ẹ o èmi ṣe kí ni o mo padà bọ̀. ẹ̀yin tèmi báwo ni o ṣe wá lélelélelélelélele ṣe wá ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan mo ní àlejò tí mo gbé wá fún yín mo ní ẹni tó jẹ́ pé obìnrin ọ̀tọ̀ ni ó ní mo ṣe kọrin orin àlísílẹ̀ kan tí mo ní obìnrin ni mí mo pé lọ́lá obìnrin ni mí máa rìn máa ṣoge jẹ́ kí n kọ ìtókù tán ẹ má jẹ́ nǹkan tán ah, ẹ̀yin náà ti gbọ́ Azeezat Soromu pèrèdísà ni ó tún jẹ́ olùkọ̀tàn bákan náà ó tún jẹ́ ẹni tó ṣe kí ni o tó ti ń kópa nínú eré orí ìtàgé ó tún wá sọ ó lòun ti produce fíìmù mẹ́wàá ìwọ náà tó jóbìnrin kí ni nǹkan tó wà lọ́kàn tó ń wẹ̀ láti ṣe ìwọ náà tó jóbìnrin ibi tó wà bóyá àyè yẹn ò gbà é tó ogún ẹ̀yẹn kò tí ì búyọ bó ṣe yẹ kó búyọ ìwọ náà tún rò pé ah láàrin ibi tí mo wà yìí o ò ní láti kúrò ń bẹ̀ o ìwọ náà kàn rò pé ah kí ni mo ṣe láàrin tí mo wà yìí ọ̀nà míì wo ni o tún lè gbé gbà ọ̀nà míì wà tó lè gbé gbà tó jẹ́ pé kí ni o nǹkan tó fẹ́ yẹn ẹ̀bùn yẹn á dẹ̀ kú yọ wàá ti ibẹ̀ wàá là wàá lò àwọn obìnrin ẹ jẹ́ ká múra o ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe onítòótọ́ women are taking over àmọ́ lára obìnrin tó ń take over yẹn ṣé wọ́n wà lára wọn èmi ti wà lára wọn o àpèmọ́ra là ń pe kí ni o là ń pe tèmídìre ìwọ náà pe nǹkan tó dà mọ́ rẹ̀ àmọ́ kò wá kí n ṣe pé kò kọ̀ lẹ́nu nìkan gbé ìgbésẹ̀ sapá pàápàá àwa tó jẹ́ pé wọn káwa náà di producer ká máa ṣe fíìmù ká máa ṣe kíní kan àlejò mi yẹn ti jẹ́ kó yé wa wípé kò dìgbà tá a bá tó fẹ̀yàn kò dìgbà tá a bá tó fẹ̀yàn bí ogún ní movie industry kógo wa tó lè buyọ̀ ó ní tá a bá ti ní ìpinnu ọkàn tá a dẹ̀ ṣe takuntakun ó ní tó bá di ọjọ́ ọjọ́ kan ó la máa ṣe kí ni o ó ní àmọ́ àlàjá ẹ jẹ́ kí n sọ fún eléyìí gbẹ̀yìn débẹ̀ gbogbo ẹni tó bá wùn pé à ah, ẹ̀yin náà fẹ́ kọ́ṣẹ́ tíátà ẹ fẹ́ kọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi báyìí à ah, ọ̀gá kan wà tó máa ṣe kí ni tó máa kọ́ yín tẹ́ ẹ máa mọ̀ tó jẹ́ pé kí ni òun á gbé ilẹ̀ tó pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ tiẹ̀ lérò báyìí ló máa fi lé lọ́wọ́ lẹ́yìn ìgbà tó bá tún wá kọ́ yín níṣẹ́ ìtàn tẹ́ ẹ mọṣẹ́ yìí wọ́n á ni ah má kọ̀ lọ́bẹ̀ o ó yá máa bọ̀ jẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́ jẹ́ kí n gbẹ síbi tí gbogbo ayé ti máa ṣe kí ni o tí wọ́n ti máa rí ẹ̀ tó jẹ́ pé ohun wọn náà kò máa ṣeré àbí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀gá yẹn máa kọ́ ẹ̀wà mọ́ṣẹ́ ìwọ ṣáàbà pàdé ní Instagram mi at fowo of Lagos ní Facebook mi adéfẹ̀wá fowóṣadé ní Twitter owó of Lagos wo àwo kì í tọ̀yàn a máa kọ ẹ wàá mọ̀ ayẹ ìwọ náà àtúndì ọ̀gá gbogbo ayára ṣe kí ni o wọ́n máa wọ ẹ̀ káàkiri àgbáyé àásọ ẹ̀ di kí ni o àásọ ẹ̀ ìlú mọ̀ọ́ká àwọn obìnrin ẹ jẹ́ women are what women are taking over orí ètò fàájì ọ̀sán nìkan lẹ́sìn lè máa gbọ́ gbélé ẹ má àgbè kúrò bẹ́ẹ̀ ẹ wo ètò oríṣiríṣi ó sì ń tẹ̀síwájú níléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n àwọn sinimá ọlọ́kan-ò-jọ̀kan bákan náà máa gbádùn àwọn orin ìgbàlódé àtàwọn orin ńlá ńlá gbogbo ilẹ̀ máa gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wo ẹ jẹ́ kí n máa fi lè ṣàwáyé lọ ó dàbọ̀.